a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú suratul isra aya 15 أعوذ بالله من الشيطان الرجيم من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفياً أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní man ihtada fa innama yahtadi li nafsi ẹni tó bá mẹ́nà ó mẹ́nà fún ẹ̀mí ara ẹni. E waman dalla ẹni tó bá dẹ̀ sọnù fa innama yadillu alayha ó sọnù fúri ara ẹni wala taziru waziratun wizra ukhra ẹ̀mí ẹlẹ́ṣẹ̀ kan kò ní gbé ẹ̀ṣẹ̀ lómi wama kunna mu'adhibin àwọn ọlọ́run ọba kò ń ṣe ìṣe wa ni pé ká fìyà àwọn èèyàn hatta nab'atha rasula àfi tí a bá rán òjíṣẹ́ tá a bá rán sí wọn. àyà yìí tá a bá wò ó dáadáa pẹ̀lú àwọn àyà míì nínú alukur'anul karim a rí wípé ẹni tí ó bá gba wáàsí tó dẹ̀ gba ìkìlọ̀ tí àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tí wọ́n mú wá fúnra ara ẹni fún àǹfààní ara ẹni ẹni tó bá dẹ̀ sórí kunkun tó ṣe yí pé ayé ló wà mọ́yà ọ̀rọ̀ ẹ̀sìn ò kàn án n tó kàn án òun náà ni wípé kó ṣàmọ̀ kó ayé jọ kò ṣe ẹnì kankan ara ẹ̀ náà ló ń ṣe lọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ló fi sọnù súra mi ó ní ayọ̀ alladhina amanu ọlọ́ni mo pẹ̀yìn olùgbàgbọ́ òdodo alaykum anfusakum ẹ mójútó ra yín la yadurrukum man dalla idha ihtadaytum ẹni tóun bá jẹ́ ní àánú tó sọnù tí ó tẹ̀ lọ́nà mọ́ kò kó ìpalára bẹ́yìn ńgbà tẹ́yìn bá ti jẹ́ ní ìmọ̀nà. òun ló fi jẹ́ pé níta gbọ́dọ̀ máa struggle fún tó rẹ̀ gbọ́dọ̀ jẹ́ nǹkan tí a ṣàkólé kan òun náà ni pé títa àwọn èèyàn bá ń bàjẹ́ nípa ìtẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba bó o ní tiwa náà ṣe ní bàjẹ́ ara wa ká gbọ́ wá sí gbogbo ẹni tó bá mẹ́nà ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ó mẹ́nà fúnra ẹni bákan náà wa man dalla ẹni tó bá dẹ̀ sọnù fa innama yadillu alayha ó sọnù fórí ara ẹni wala taziru waziratun wizra ukhra ẹ̀mí ẹlẹ́ṣẹ̀ kan kò ní gbé ẹ̀ṣẹ̀ ẹlòmíì wama kunna mu'adhibina hatta nab'atha rasula ọlọ́run ní àdẹ̀ ní fìyà jẹ àwọn èèyàn àfitá bá gbé òjíṣẹ́ dìde ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní wala taziru waziratun wizra ukhra ẹ̀mí ẹlẹ́ṣẹ̀ kan ò ní gbé ẹ̀ṣẹ̀ ẹlòmíì eléyìí náà tá a bá tún wò dáadáa ìṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní pẹ́ni tó bá ṣẹ̀ òun náà ni ó jìyà aṣẹ rẹ̀ àyàfi tó bá ṣe wípé ẹ̀mí ẹlẹ́ṣẹ̀ yìí ó tún ṣokùnfà bí àwọn ẹlòmíín náà ṣe sọnù kò ń ṣe pé àánú tó sọnù àbí àánú tó nù ó mọ lórí ààrẹ ó tún ṣe okùnfà kí àwọn ẹlòmíín náà tún sọnù ìgbà yẹn ni yóò nípìn nínú ìyá wọn lọ́lọ́wọ́n bá fi ń sọnù súra míì ọlọ́ni lè yàhmìlú àwùzára ohun kámílátàn yawm alqiyama wàmín àwùzári lẹ́dínà yudilluna hum bighayri ilm ala sa'a ma yazirun ọlọ́ni wọ́n gbé ẹ̀ṣẹ̀ wọn ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ́n gbèrú ní tí ó pé pérépéré torí pé ọlọ́wọ́n bá sọ fún wa ní alukur'an ó ní wàmán yàhmìlú mithqala dharratin ẹni tó bá fi lè ṣe tí ojú dèdè ọmọ náà gún lọ ní iṣẹ́ ṣarran iṣẹ́ aburú yára yóò rí ọlọ́ni lè yàmílù àwùsára omkamila ọlọ́ni àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe wọ́n gbèrú fúnra wọn kamila taniya omelkiyama ní tí ó pé pérépéré tó bá rí jọ́ alkiyama wàmín àwùsára ilẹ̀ dínà yóò dín lùnà hùn bí ghairi ṣẹ̀ṣẹ̀ tí wọ́n nìkan ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n tún jẹ́ okùnfà láti jẹ́ kí wọ́n jẹ́ ẹni àánú wọn ó tún gbénú ẹ̀ṣẹ̀ tàwọn yẹn náà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni alá ẹ̀tẹ́ tiẹ̀ gbọ́ sáà àmàyẹ zero ó burú jáì nǹkan tí wọ́n dì lẹ́rù kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kó ṣàánú wa kó má kàwá kúnú àwọn tí ó mọ̀ ṣe àwọn èèyàn lọ́nà torẹ́ni tó ṣe àwọn èèyàn lọ́nà kò lè rí bí gbé gbà ń wájú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala bákan náà ọlọ́wọ́n ọba tún sọnù àyà mi ọlọ́wọ́n ní wàlá tahmilunna wàlá yahmilunna athqalahum wa athqalan ma athqalihim ọlọ́wọ́n ní wọ́n gbèrú ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ àti ẹ̀ṣẹ̀ míì náà tí wọ́n tún dìlù wọ́n lé lórí nípasẹ̀ kíni nípasẹ̀ yìí pé wọ́n ṣe àwọn èèyàn lọ́nà àwọn àyà tó sọ̀rọ̀ eléyìí ó wà nù alukur'an bákan náà anabi wa muhammad sallallahu alayhi wa sallam oni man sanna fil islam sunnatan hasanatan gbogbo ẹni tó bá ṣílẹ̀ nínú islamu sunnatan hasanatan ọ̀nà tó jẹ́ ọ̀nà dáadáa faláwo ajuru ha wa ajuru man amila bi ha ẹ̀san rẹ̀ yóò rí bẹ́ẹ̀ ni ẹ̀san gbogbo ẹni tó bá tọ́ ọ ọ̀nà dáadáa tó sílẹ̀ yẹn dúnà àníyàn kó sọ min ojúri imṣe nǹkan kan ò ní dínkù bí n tó jẹ́ ládàá wọn wa man sanna fil islami sunnatan sayyi'a ẹni tó bá ṣe pé bá ṣe ojú ọ̀nà àbúrúlẹ̀ táwọn èèyàn wá ń tọ́ anabi sallallahu alaihi wasallam onífọláwo wizru a ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò rú bákan náà wa wizru man amila bí amin baadi bákan náà ẹni tó ṣe ipò bá tún fi lè tún fi ṣiṣẹ́ lẹ́yìn títí ẹ̀ dúnà àníyàn kò sọ mí àwùzárì ìmṣẹ́ ìkẹ́kùn òdẹ ní dínkù bí ẹ̀ṣẹ́ títí ẹ̀ náà ní ẹ̀ṣẹ́ títí wọn. ọ̀rọ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam ta kà fúnra wa yìí àti àwọn àyà tó ṣe pé a fúnra wa ó ń tọ́ka sí wípé ntẹ́ńkálukú bá ṣe ń ṣe aburú yóò rí bẹ́ẹ̀ ni téèyàn bá tún jẹ́ okùnfà rẹ̀ ní aburú yóò rí ẹlòmíì ká máa promote àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ aburú òní tó ń mú ní òkúnkúndùn òní tó jẹ́ lógún bó ní ká promote àwọn ọlọ́tí ká promote àwọn olórin ká promote àwọn aṣẹ́wó ká promote àwọn ẹlẹ́bọ gbogbo àwọn nǹkan tí ọlọ́run ọba lòdì sí kóun mọ promote tiwọn òun ni nǹkan tó ṣe tó mú níṣẹ́ gbogbo iṣẹ́ ẹ̀ṣẹ̀ tí àwọn ẹni wọ̀nyí bá ṣe yóò máa nípìn nínú rẹ̀ láì ní àfẹ́kìtì àwọn náà àwọn náà ó gba iṣẹ́ ẹ̀ṣẹ̀ wọn wọn ó gba ẹ̀san rẹ̀ níwájú ọlọ́run ṣùgbọ́n pé èèyàn lèèyàn ṣí géètì ẹlẹ̀ fún wọn yóò máa nípìn nínú rẹ̀ bí ìgbà téèyàn ra shares ní company ni bí ó ṣe máa rí ìpín níbi shares tó rà bẹ́ẹ̀ náà lẹni tó bá ṣí géètì ẹ̀ṣẹ́ lẹ̀ fáwọn èèyàn tó lóun promote nkankan ni òun ló mọ nípìn bí iṣẹ́ ẹ̀ṣẹ̀ tán bá ṣe wọn lànà bí wa muhammad sallallahu alaihi wa sallam ló fi ṣe ní nǹkan tó ṣe yí pé ó kó lákòótán fún wa ó ní mami nafsin tuktalu zulman ẹ̀mí kan wọn ní pàǹtí àbòsí illa kana alabni adam al-awwali. al àfi kó ṣe pé ọmọ ànábì ádámà àkọ́kọ́ tó ṣe pé ó kọ́kọ́ pààyàn ìyẹn kábìlì anabi sallallahu alaihi ni illa kana ala ibni ádámà awwali kiflu min damiha ọmọ ànábì ádámà ọmọ rẹ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ pààyàn yóò nípìn níbi ẹ̀jẹ̀ ẹni tí wọ́n dá alẹ́ yẹn lè anáwó awwalu man sanna al-qatla torí pé òun lẹni tó kọ́kọ́ ṣí géètì ká máa pààyàn lẹ́ẹ̀ ẹni tí wọ́n kọ́kọ́ pa lọ́mọ ènìyàn lórí ilẹ̀ kábìlì òun lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ pààyàn gbogbo pípààyàn tábà wá ń pààyàn ní ti àbòsí lórí ilẹ̀ ọmọ ànábì adamu yìí yóò mọ nípìn bí iṣẹ́ rẹ̀ káwa náà wo dáadáa àwọn nǹkan wo láti ṣagbátẹrù rẹ̀ tó yẹ pé àwọn nǹkan wọ̀nyẹn tá a bá ní ká wọnú alukur'anul karim iṣẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́n bá pè é tabanika wonu sunna anabi wa muhammad sallallahu alaihi wa sallam iṣẹ́ ẹ̀ṣẹ̀ lànàbí pé ṣùgbọ́n àwa làá máa ń ṣe kùrùkẹ́rẹ́ àwọn nǹkan wọ̀nyẹn àwa là ń championu rẹ̀ bóyá ó ṣe jẹ́ ṣíṣe bọ́n bá ṣe ṣe é àwa náà mọ̀ nípinnu ẹ̀ṣẹ̀ rẹ̀ tó wá jẹ́ pé nǹkan dáadáa ni gbogbo dáadáa táwọn èèyàn bá ń ṣe àmọ́ nípin nínú ládàá dáadáa tí wọ́n ń ṣe láì ní àfẹ́kìtì ládàá títí wọn so eléyìí la fi gbọ́dọ̀ gbọ́ yé dáadáa ntọ́lọ́wọ́n bá sọ ipe mọ̀ ní ìtàdá fa innama yahtadi li nafsi ẹni tó bá mọ̀nà ó mọ̀nà fúnra rẹ̀ ni o wa man dalla ẹni tó bá dẹ̀ sọnù náà ní fa innama yadillu alayha ó sọnù fún ẹ̀mí ara ẹ̀ ní ru ẹ̀ṣẹ̀ lómii àyàfi tó bá ṣe wípé òun ló ṣokùnfà àwọn ẹ̀ṣẹ̀ yẹn ló kù gẹ́gẹ́ bí àwọn àyà yòókù àti ahadith anabi muhammad sallallahu alayhi wa sallam bí ó ṣe ṣàlàyé fún wa ọlọ́ni wa máa kunna mu'adhibina hatta nab'atha rasula bákan náà wọ́n lọ́wọ́ ọba àní fìyà jẹ àwọn èèyàn àyàfi tí a bá tó gbé òjíṣẹ́ dìde sí wọn yorùbá náà máa pa lówe wọ́n á ní ìlú tí yóò sófin kò ṣẹ̀ṣẹ̀ ìlú tí yóò bá dẹ̀ ti ṣẹ̀ṣẹ̀ ní kò sí ìjẹníyà bẹ́ẹ̀ làwọn lárúbáwá náà máa sọ wọ́n á nígbà tí yóò bá ti sí òfin ní kò sí ẹ̀ṣẹ̀ náà nù ẹni tá a sọ yìí pé ó violate òfin lẹni tó ṣe pé òfin kan ń bẹ lákọọ́lẹ̀ àbójú òfin tí gbogbo èèyàn ti mọ̀ látò sọ yìí pé ó takòfin ìgbà yẹn là á ní ìjẹníyà báyìí báyìí ló ń bẹ fẹ́ni tó bá ta kò fin ṣùgbọ́n ńgbà tí ò bá sófin bó o láyé fẹ́ jẹ̀yàn yá ọlọ́run ọba wa tó jẹ́ ọba onídéédé jùlọ òun náà ṣe é lérè ẹ̀ lọ́nà yàn nípa wípé òun ò ní fi ìyà jẹ àwọn èèyàn ẹ̀yà fìgbà tí wọ́n bá gbọ́ òjíṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ń ṣe wáàsí fún wọn tó ń pè wọ́n lọ síbi dáadáa tó ń kọ́ aburú fún wọn ló fi jẹ́ pé anábẹ́wà muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ bá ń sọ fún ipe sọ fún wa ipe wa uhiya ilayya ada alqur'an alqur'an yìí wọ́n fi rán mi li unzirakum bihi wa man balak iṣẹ́ tí mo wá ṣe pẹ̀lú alqur'an náà ni pé kí n máa fi ṣe kìlọ̀ fún yín wa man àti gbogbo ẹni tí kurani náà bá dọ́dọ̀ rẹ̀ ẹni tó bá ti gbọ́ mẹ́sẹ̀gì ọlọ́run ọba kò ní ẹ́skíwùsì mọ́ abẹ́ni tó ṣe pé ó ń bẹ láwùjọ ibi tó ti lè gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n fọwọ́ di tí olóhùn ò fẹ́ gbọ́ òun náà lè excuse gbogbo ẹni tó bá gbọ́ mẹ́sẹ̀gì ọlọ́run ọba ọmọ kékeré ni tó ti bàlágà àgbàlagbà ni òun náà lè excuse mọ́ ẹni títí ẹ wá burú jù lọ gan-an òun lẹni tó ti di àgbàlagbà tó ṣe yí pé rándanràndan ló wá bá kú àwọn nǹkan kínkan náà ló ń patisipéètì ń bẹ́ẹ̀ bíi ká máa mutí káàkiri ká máa ṣe zìnà káàkiri ká máa ta tẹ́tẹ́ ká máa gbowó èlé bákan náà ká máa gba bíráìbù ká máa ṣẹbọ ká máa patisipéètì bí nǹkan ẹbọ àwọn nǹkan tí ń bá káàkiri ní teku anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó sọ nú ọ̀rọ̀ ẹ̀ kan ẹ bó ṣe ń bẹ ní sọ ẹ̀ bukhari ó ní ìnáwó àkọ́dá àdára ó ní ọlọ́wọ́n ọba ó ti yọ excuse kúrò pátápátá fún ẹni tó ṣe yí pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala akhara ajalahu hatta balaga sitina sana min umri ẹni tó ṣe yí pé ọlọ́run ọba fún lẹ́mìí gúngún títí títí tí ó fi pé ọmọ ọgọ́ta ọdún láyé igbe yẹn ò ní excuse rárá mọ́ kò ní excuse ó rí mẹ́sẹ̀gì ọlọ́run ó rí gbogbo ẹ̀ ọlọ́run tí wọ́n á fún un lẹ́mí gúngún gbogbo ìpele ìgbésí ayé nìyí kò wá sí i tó fi ronúpìwàdà ń bẹ̀ wọ́n bí sáyé ní òpó ńlò téèdì ẹni tí a sọ ipò náà wọnú àwọn yúùtù ó kúrò ní ipò yúùtù ó bọ́ sí ipò tí wọ́n ń pè ní kùhúlà lọ́dọ̀ àwọn alárúbáwá òun náà ni kéèyàn di ẹni tó ti wà thirty above ó tún kúrò ní ipò yẹn tẹ ìbọ́ sí ipò ṣèkúkà òun náà ni ipò tó ti di bíi pé yẹn kọjá bíi forty lọ sókè ẹni yìí ni títí tó wá ń bára dẹ̀rẹ̀dẹ̀ káàkiri ọ̀rọ̀ ọlọ́wọ́n bó kàn irun kò kí kó títí títí ewa ẹ̀wọ̀ sixty anabi sallallahu asalam ni inallah kọjá àdàrà ìlànà àkàrà àjẹláhu hàtà balagha òsì tìrẹ ẹni tí ọlọ́wọ́n bá Subhana wa ta'ala fún lẹ́mí gúngún tẹ pọ́mọ ọgọ́ta ọdún ọlọ́wọ́n ọba yọ ń tán pè ní excuse fún pátápátá bó tiẹ̀ jẹ́ pé ẹni tí ò tí ì tó ọgọ́ta ọdún tó ti di pó bàlágà ó ti di ẹni tó ṣe pé ọlọ́wọ́n ọba ó máa jẹ níyà nígbà tó bá mọ tó yẹ kó ń ṣe tí ò ṣe ṣùgbọ́n káàrí pé èèyàn ní ẹ̀mí ẹ̀gùn débi wípé ràndàndàn irú èèyàn báyìí ẹni tó ṣòfò ìgbésí ayé ẹni ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni wa ma kunna mu'adhibin àwọn ọlọ́wọ́n ọba àní fi ìyà jẹ àwọn èèyàn hatta nab'atha rasula àyàfi gbàtà bá gbé òjíṣẹ́ dìde nínú hadith ti alimami ahmad rahimahullah ta'ala tí wọ́n gbà wá wọ́n ní anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ní arba'atum yahtajuna yawmal qiyamah àwọn èèyàn mẹ́rin kan àwọn ìran mẹ́rin èèyàn kan wọ́n máa mú excuse wá fúnra wọn tó bá di jọ́ǹgbé ní alikiyama ẹni àkọ́kọ́ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó òun náà ní al-asam ẹni tó jẹ́ adití tó ṣe yí pé kò gbọ́ wá sí al-asam ẹni tó jẹ́ adití tí ò gbọ́ wá sí tí ò lè gbọ́rọ̀ irú èèyàn báyìí yóò máa mú excuse wá tó bá di john gbendé alkiyama ẹni kejì òun náà ni alahmak ẹni tó jẹ́ ọ̀dẹ̀ èèyàn tó ṣe pé nǹkan ò yé rárá kò sẹ́ni tó ní làákàyè ẹni kẹta òun náà ni alharim àgbàlagbà tó ti gbó tí làákàyè ti lọ ẹni kẹrin anabiwa muhammad sallallahu alayhi wa sallam òun náà ni rọ́júlù min alil fitra rọ́júlù min alil fitra ẹni tó ṣe pé ńgbà tí òun ó dé àbígbà tí islam dé kò ń ṣe nǹkan tó gbọ́ mẹ́sẹ́jì rẹ̀ àwọn mẹ́rin yìí wọ́n máa sọ tó bá di jọ́ alikiyama pé ìrì ọlọ́wọ́n bá o èyí tó jẹ́ ọ̀dẹ̀ tí ó gbọ́n kankan yé tí làákàyè rẹ̀ tí ó wúlò yóò máa sọ yí pé ya Rabb ìrẹ́ ọlọ́wọ́n bá mi o jaani islam islam dé wá bá mi wasibiyanu yahdifunani bilbaar àwọn ọmọ kéékèèké àdúgbò ìgbẹ́ ẹran ni wọ́n ń jùlù mí kò sí làákàyè fún mi ọ̀dẹ̀ èèyàn ni mí òun ó mú yẹn wá excuse níwájú ọlọ́wọ́n ọba ẹni tó jẹ́ àgbàlagbà yóò ní ya Rabb ìrì ọlọ́wọ́n bá mi o jaani islam islam wá dé bá mi nìyí wàlá àkìlù ṣe à kò sí làákàyè mo ti dogbo débi pé bí ọmọ kékeré mò ń ṣe nígbà tí màá gbọ́ mẹ́sẹ̀gì islam ìgbà tí mẹ́sẹ̀gì islam ó dé mo jẹ́ ni tó ṣe pé kò sí làákàyè rárá fún látara pé kí ni látara kó ti gbó ẹnì kẹta èyí tó ṣe pé òun jẹ́ adití a ní ìrọ̀ ọlọ́run ọba mi ò já àní islam islam wá dé bá mi wà á nàlá asma bẹ́ẹ̀ ni mi gbọ́ mo kàn mọ̀ wípé àwọn èèyàn ń sọ̀rọ̀ ni intan sọ ń gbọ́ bákan náà ẹnì kẹrin tó ṣe wípé àwùjọ tó ń wá kò tiẹ̀ ń ṣàwùjọ ibi téèyàn ti gbọ́ mẹ́sẹ̀gì islam àwọn kan ń bẹ lónìí tó ṣe wípé wọn àmọ́ tó ń jẹ́ islam láwùjọ tó ń wá irú àwọn èèyàn báyìí náà tó bá jọ́ ń gbẹ̀ndẹ̀ alikiyama ó máa mú excuse wá ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí tánà muhammad sallallahu alayhi wa sallam sọ ó ní wa ya'khudhu alayhim mawathiqahum ọlọ́wọ́ bó wa bá wọn ládéhùn níjọ́ ń gbẹ̀ndẹ̀ alikiyama náà ipe kínní la yuti'unnahu tí n bá ti pa yín láṣẹ ẹ̀ẹ́tẹ̀ láṣẹ mi ọlọ́wọ́ sọ fún wọn yí kàn máa wọnú náà lọ tọ́lọ́mbá ní kẹ́mọ́ wọnú náà lọ ibẹ̀ làwọn kò ti fárígá nu wọn pé ah, a a ṣe wá wọná nǹkan báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ a ní nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ sí èmi nígbà tí Islam dé a ní nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ sí mi nígbà tí Islam dé òwa tún ní ká mọ̀ wọná àwọn kan wọ̀ ọ́ nínú àwọn èèyàn tí wọ́n mú excuse yìí wá anabiwa Muhammad sallallahu alaihi wa sallam ó ní làwùdàkàlù à bọ́lọ̀ ń ṣe ní kàn máa wọnú náà lọ yẹn Kani wọ̀ ọ lọ ni lakanat alayhim bardan wa salama ina yìí ò bá jẹ́ nǹkan tútù fún wọn bẹ́ẹ̀ ni kò bá jẹ́ ọ̀la fún wọn ọlọ́wọ́n bó máa sọ fún wọn pé ẹ̀yin yìí tí òjíṣẹ́ mi bá wá bá yín láyé bẹ́ẹ̀ ṣe farigá náà nù ntí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí e gba excuse àwọn kan dànù nù wọn àwọn míì dẹ̀ ní látara pé ọlọ́wọ́n bá nìkan wọ̀ àwọn wọ̀ ntí wọn yóò jẹ́ ọ̀la fún wọn ọlọ́wọ́n bó sọ wọ́dọ̀ màlìjẹ́nà nípa pé ẹ̀yin yìí ni tí mẹ́sẹ̀gì bá wá ba yín láyé ẹ̀ gbà fún àwọn òjíṣẹ́ náà ni so ló fi jẹ́ pé ọlọ́ni wa ma kunna mu'adhibin àwọn ọlọ́wọ́n bá ní fìyà jàwé yẹn hatta nab'atha rasula àfi kí òjíṣẹ́ àwọn ọlọ́wọ́n bá kó wá dé bá wọn olóòfin jẹ́ pé gbogbo ẹni tó bá gbọ́ mẹ́sẹ̀gì alukur'an kò ní excuse ẹni tó bá dẹ̀ ń bẹ ní ààyè tó yẹ kó ti gbọ́ tí yóò gbọ́ fúnra rẹ̀ ló decide pé òun ò fẹ́ gbọ́ fàájì lòun fẹ́ máa bá káàkiri òun náà ní excuse torí pé ipò ẹni tó yẹ kó gbọ́ ọ ló wà òun ni ò fẹ́ gbọ́ fúnra rẹ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́run bá sọ pé mani tada fa innama yahtadi li nafsi ẹni tó bá gbọ́ wá sí tó ṣe ipò mú un lò ó mú un lò fórí ara ẹni wa man dalla fa innama yadillu alayha ẹni tó bá kọtí ikú sí tó lóun ò gbọ́ ara ẹ̀ ló ṣe kò ṣe ọlọ́run ọba tí gbogbo ata bá kóra wa jọ ta la fẹ́ mọ̀ ṣe déédéé a fẹ́ mọ̀ ṣe tẹ̀lé àṣẹ ọlọ́run ọba a fẹ́ mọ̀ sí lọ́hùn wàláhì àlékún ọlọ́run ọba ara wa là ń ṣe láǹfààní tí wọ́n wá bá rẹ̀ sọ yí pé kò sí ní tó jọ àṣẹ ọlọ́run ọba àmọ́ tẹ́ mọ́lẹ̀ ni àní mú lò wàláhì làdím àyàn kankan kúrò nu ọlọ́run ọba ara wa ni tán affect olóńjẹ́pẹ́ ẹni tó bá nílà káyìí tó gbọ́n tó mọ tó ń wá ṣe láyé wọn ní lọ́lọ́run ọba sọ̀rọ̀ kó máa wò pé ta ló ń sọ̀rọ̀ wọn ní ní ọlọ́run ọba sọ̀rọ̀ kó máa fi culture kan àbí kó máa fi constitution kan gbá dànù wọn ní lọ́lọ́run ọba sọ̀rọ̀ wọn ní ní anabi Muhammad sallallahu alaihi wa sallam sọ̀rọ̀ kó máa fi ojú rẹ ọ̀rẹ́ àbí ojú rẹ mọ̀lẹ́bí kan tó ń wá kó mọ̀ fi gba dànù torí pé kí mani ìtàdà fa innama yahtadi li nafsi ẹni tó bá mọ̀nà ó mọ̀nà fúnra rẹ̀ ni o wa man dalla ẹni tó bá rẹ̀ sọnù náà fa innama yadillu alayha ó sọnù fúnra rẹ̀ ni wa ma kunna mu'adhibin hatta nab'atha rasula àwọn ọlọ́run ọba ìṣe wa ni ká má fìyà jẹ àwọn èèyàn fìgbà tá bá gbé òjíṣẹ́ dìde ọlọ́ni wa idha aradna an nuhlika qaryatan amarna mutrafiha fafasaku fiha fahaqqa alayha alqawl fadamarnaha tadmira ọlọ́run ọba subhanahu wa ta'ala ń tẹ̀síwájú ọlọ́run nígbà tí a bá gbà lérò láti pa ìlú kan run amarna mutrafiha ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní àwọn èèyàn tí ń bẹ́nu rẹ̀ àwọn ọlọ́run ọba pa wọ́n láṣẹ ìpè ẹ̀ máa ṣe léyìí ẹ̀ máa ṣe léyìí ẹ̀ máa ṣe léyìí ẹ̀ máa ṣe léyìí ọlọ́mọba subhanahu wa ta'ala ni ṣùgbọ́n ìtumọ̀ ṣe náà ni pé kí wọ́n kọ́ ti kún fàfọ́sẹ̀kù fi ha èyí tí wọ́n máa mú àṣẹ ọlọ́run ọba ṣẹ ìwà pòkì ni wọ́n máa ni ọlọ́ni fàhákọ́ àléyà alkaul tó bá ti di pé wọ́n ń wùwà pòkì yẹn yóò di wípé kí ni ìyà yóò tọ́ sí wọn yóò di nǹkan tó di dandan wọn lórí fadamarnaha tedmira àwọn ọlọ́run ọbọ̀ wà pa ìlú náà run bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wa idha aradna an nuhlika qaryatan tá a bá fẹ́ pa ìlú kan run amarna mutrafiha àwọn tí wọ́n jẹ́ aládùn bẹ̀ tí wọ́n ń gbádùn tó ṣe yí pé wọ́n ti tẹ̀rì sínú gbádùn ọlọ́run ọba ní àájẹ kí wọ́n pọ̀ nínú ìlú yẹn fafasaku tó bá di pé wọ́n pọ̀ ń bẹ́ẹ̀ tá a bá worú ìlú bẹ́ẹ̀ á rí i pé ìwà àbàjẹ́ ni ó pọ̀ ń bẹ́ẹ̀ ọlọ́run bá ní fàákọ́ alẹ́ alcohol látara eléyìí yóò di wípé ọ̀rọ̀ àwọn ọlọ́run ọba yóò di dandan lé wọn lórí fadamarna atẹmíra àwọn ọlọ́run ọba á pa wọn run látara ẹ̀ ọba ń sọ nu súra mi ó ní wàkàdálì kẹjà ànàlì kúlì kọ́ríyàtì akáàbìrà mùjìrìmíhà lẹ́yìn ọlọ́ni àwọn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala àwọn ìlú kọ̀ọ̀kan a máa ń ṣe àwọn tí wọ́n jẹ́ pòkí ibẹ̀ tí wọ́n jó gbóǹtarìgì pòkí ibẹ̀ àwọn ọlọ́wọ́n a gbé wọn sí ipò tó ṣe pé àwọn ni ó mọ control affairs àwọn èèyàn àwọn ni wọ́n jẹ gàba ń bẹ́ẹ̀ tọ́mọ̀yà ti jẹ gàba ìwà àbàjẹ́ ni wọ́n mọ̀ ọlọ́ni nípasẹ̀ eléyìí ọ̀rọ̀ àwọn ọlọ́wọ́n bá yóò wá ṣẹlẹ̀ wọn lórí fadamarnaha tẹ̀míra àwọn ọlọ́run ọba àwa pa wọ́n run gbogbo ọ̀nà tá a fi tú àyà yìí òun náà ló bá a mu nípa wípé tá a bá wo àwùjọ kan àwọn tí ọlọ́run ọba parun a rí i pé àwọn èèyàn tí wọ́n jí ọlọ́lá ìlú yẹn àwọn náà ni wọ́n jí okùnfà tí ọlọ́run ọba fi pa ìlú mìíràn nínú àwọn ìlú ṣáájú nínú àwọn ìlú tí wọ́n ti lọ ṣíwájú anábíwá muhammad sallallahu alayhi wa sallam àwọn tó bá ní chẹ́ńjì lọ́wọ́ àwọn tó ṣe pé wọ́n lówó lọ́wọ́ àwọn tí wọ́n ní ọlá tán kọ́lé rọ rẹ́kẹrẹkẹ tẹ́ ẹ bá ń ka òfin ọlọ́wọ́n bá fún wọn bí ìgbà tó ṣe yí pé ẹ̀ ń tíráì láti fọ́ọ̀sì wọn ṣe nǹkan burúkú ni ó ṣe máa rí torí pé kí ni ìgbádùn yẹn tí wọ́n ń rí àtàwọn wa bàjẹ́ tí wọ́n wọ̀ lẹ́wù ó ti di nǹkan tó jẹ gàba lórí ìgbésí ayé wọn bíi ká máa ṣe fàájì yìí à ń mutí ni à ń ṣe zina ni bákan náà à ń ta tẹ́tẹ́ à ń wúwa kíwà àwọn nǹkan yẹn ó ti di nǹkan tó wọ̀ wọ́n lẹ́wù tí wọ́n tẹ̀rì sínú ẹ̀ èèyàn kẹyàn méjì ń ṣe tó bá ti di pé wọ́n ń pọ̀ àwùjọ yẹn ti di àwùjọ burúkú àwùjọ yẹn ká máa retí ìyọ ọlọ́wọ́n ọba ní ọ̀nà kọ́nà òun ni ó fi máa retí ìyọ ọlọ́wọ́n ọba òun ló fà á jẹ́ pé alukur'an tíra tó kílẹ̀ ni. tí yóò sírújú kan ń bẹ ẹni tó bá sin ọba ọ̀nà tí sin ọba tó ti clear nu alukur'an ni bẹ́ẹ̀ lẹni tí o fẹ́ sin ọba ọ̀nà náà clear ṣùgbọ́n káwọ́ igbe àwọn èèyàn ó máa hùwà àbàjẹ́ àwọn èèyàn wọn ó máa ṣe nǹkan tó takotọ́ lọ́hùn irú àwọn èèyàn bẹ́ẹ̀ máa wọn láwùjọ máa kàwé a máa tíráyè láti máa bàbàrà àwọn ìwọ ẹ̀ṣẹ̀ tí wọ́n ń wù rárá a gbọ́dọ̀ ṣe é torí pé kí n tá a bá ṣe é àlẹ́ excuse me wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ntọ́lọ́run fẹ́ ká ṣe ó clear ntọ́lọ́run bá fẹ́ ká jìnà sí ó clear lọ́lọ́run fi sọ yìí pé liyahlika man halaka an bayyina ẹni tó bá fẹ́ ṣòfò yóò ṣòfò lọ́nà tó clear ni waliyahya wayahya man hayya an bayyina bákan náà ẹni tóun náà bá fẹ́ ṣe oríire ẹni tí ó bá yé kóun náà yé ní ọ̀nà tó clear ni ẹ ń mọ̀ pé kinní yìí ń mọ̀ pé kò dáa ni kò sí excuse àwọn nǹkan tí ó jẹ́ nǹkan tí ó dáa ọlọ́run ọba ṣàlàyé ẹ̀ fún wa àwọn nǹkan tó jẹ́ nǹkan tó dáa ọlọ́run ọba ṣàlàyé ẹ̀ fún wa ṣùgbọ́n nígbà tó bá ti di wípé ara àwọn èèyàn kan tí wọ́n ń tàpá sí òfin ọlọ́run ọba láwùjọ táwa náà bá ti di ẹni tó ṣe wípé à ń tẹ̀lé wọn ń tẹ̀lé afọ́jú àbá ń promote wọn ìkankan náà ni gbogbo wa ó jẹ́ wájú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala kọ́nà ọba kó mọ́ kàwá kúnú àwọn olórí ibú àwọn èèyàn àwọn tó ṣe pé wọ́n mọ promote ìwà bàjẹ́ lórúkọ pé kí ni àfẹ́ tako culture lórúkọ pé kí ni àfẹ́ tako aládùúgbò lórúkọ pé kí ni àfẹ́ darí ọ̀rẹ́ rú lórúkọ pé kí ni àfẹ́ mọ bára wa ṣe rárá téèyàn kan bá ti ṣe àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ tó clear tí ó sì rújú ń bẹ̀ ìwọ gẹ́gẹ́ bí ẹni tí ò fẹ́ fi alkiyama rẹ ta káìtì o gbọ́dọ̀ dissociate ara ẹ kúrò ń bẹ́ẹ̀ torí pé ntí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ntó sọ ni pé wa kadhalika ja'anna fi kulli qaryatin akabira mujrimiha nínú gbogbo òlu àwọn pòkí èèyàn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì pòkí ọlọ́run ní àwọn ọlọ́wọ́n bá nìkan máa bẹ́ nùlù ìdàkejì ntọ́lọ́n fẹ́ ká ṣe làwọn máa ṣe ń tiwọn ọlọ́run ni yamkuru fiha nítorí pé kínní ká máa wù àbàjẹ́ wọn ká máa wù nù ìlú yẹn sọ́dà tán bá ń ṣe léyìí ìyà ọlọ́wọ́n ọbọ̀ lè wá tọ́ sí wọn ìyà ọlọ́wọ́n ọbọ̀ lè sọ̀kalẹ̀ lé wọn lórí abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa kó fún wa ní àgbọ́yé nípa ẹ̀sìn rẹ̀ kó mọ́ kàwá kúnú àwọn ẹni parun láyé ń bíbà yé àti bá jọ ń gbéǹde alkiyama abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ wa rinlẹ̀ sórí òdodo wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.